أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون ولو وبركاته ọba tí ó sọ wá di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ Umdatul Ahkam tí a fa Abdulgani al-Maqdisi ọlọ́run ọba tí ó yọ́nú sí a ó dìde lórí àdísí Abdullahi ibn Abbas àdísí 112 ló ń ka tèmi ń bí قال أقبلت راكبا على حمار أتاني وأنا يومئذ قد ناهزت الاستحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنن إلى غير جدار فمررت بين يدي بعض الصف فنزلت فأرسلت الأتانا ترتع ودخلت في الصف فلم ينكر ذلك علي أحد حديثي أبوالة ودو عبد الله بن عباس الله بكي يونسي أني أقبلت راقبا على حمار أتان أني موا منقن كتا كتا تنقني أتان وأنا يومئذ قد ناهزت احتلام لجنا لون متفاد دي أنتو بلغة mo ti fẹ́ súnmọ́ ọ̀dọ́mọkùnrin tó bàlágà wa rasulullahi sallallahu alayhi wa sallam yusalli bin-nasi bi minan ila ghairi jidar nígbà mo wá anẹ́sà sallam ó ń kírun ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn kò kírun níwájú ìgànnà láti fi ṣe sutura èyí ni pé anẹ́sà sallam kò fi sutura síwájú. Si فمررت بين يدي بعض الصف وانا فنزلت مواقبة أعني أو صفك بلو كتكنتي مقبل مقبل أعني صفنا فنزلت مواصق له فأرسلت الأتان ترتع موافقة كتهنا له كما باتكم كما جمعين ويوه ودخلت في الصف مواسس وصفلة كير فلم ينكر ذلك علي أحد كسانك كتقى أنت متفمي أقاقا نينو صحابي كسانك كتقى أنت متفمي بكنا النبي صلى الله عليه وسلم نوقع إيني حديث عبد الله بن عباس أما سائل طوال حديثي نكوي أقاقا hadith yìí ń gbà tí imam bukhari tó mú wa nù síra rẹ̀ as-sahih ó mú wa lójú pọ̀ na báàbù sítírọ̀ al-imam sítírọ̀ tó ní man khalfahu ipe báàbù yóò ṣàlàyé pé sítírọ̀ imam òun náà ni sítírọ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀ imam bukhari ọ̀rọ̀ tó wí ó wá nù àdí sítúrọ̀tù imam sítúrọ̀tù man khalfahu sítúrọ̀ imam òun náà ni sítúrọ̀ ẹ̀ńtọ́wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n àdìsí náà àdìsí tọ́lẹ̀ ni ìdí inú tó jẹ́ pé ọ̀pọ̀ ọgbà Imam Bukhari tó bá gbé àdìsí tọ́lẹ̀ ni ló fẹ́ ṣe tẹ̀bú ìdílé ló lè mú wá ní ojú pọ̀nà ní mú wá ní àdìsí yóò ṣẹ̀ṣẹ̀ wá mú àdíìsì míì wá tí ó fi tẹ̀rí. Now, àdíìsì yìí tí a sọ pé sútrọ̀tù imam sútrọ̀tù man wọ̀rọ̀ ààbò sítrọ̀ imam ó ní sítrọ̀ ẹ̀ tó wà ní ẹ̀yìn rẹ̀. Abdulrazak ó gba ìgbàwọ́ náà wá láti ọ̀dọ̀ Abdullahi ibn Umar. Ṣùgbọ́n mas'ala pé sitra imam ó ti tó fún sitra àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ ìyapa ẹnu pọ̀ lórí ẹ̀ lẹ́yìn tó ti pẹ́ ṣùgbọ́n gbàtà ní hadithi ni imam bukhari sì mú wá lórí pé hadithi náà ò yege ṣùgbọ́n hadithi tí imam bukhari wá mú wá ó wá nú ẹ̀ pé anẹ́sítà ọ̀tẹ́lẹ̀m ó ń kírun láìsí sutura so now a ní sítrọ̀ imam ó ní sítrọ̀ ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n àti sí imam Bukhari mú wa kò sí tó fi yé wa pé sítrọ̀ imam ó ní sítrọ̀ ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ torí pé ànábì ó ní ìsọ́lí ìlà ghayri ó ń kírun lọ sí ibi tí ò sí gànà èyí fi hàn pé àníṣà sọ́nà kírun lọ sí sutura kí wá ní tó fi hàn pé sutura imam ó ní sutura àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ eléyìí ni ìbéèrè tó fẹ́ dáhùn ìdáhùn ni pé ohun tí imam Bukhari ṣe ni wọ́n pè ní qiyas al-awla qiyas tí iṣu ọba banújẹ́ ó fi dájú ká ní ìyẹn náà ní banújẹ́ torí pé ìyẹn látara sùn ló ti wá wọn ni wọ́n pè ní kìyàsùn àwòlà tí imam bá kírun tí ó ti sira níwájú ẹ̀ tó fi jẹ́ pé èèyàn kọjá lẹ́yìn níwájú àwọn sọ́wọ́tọ́ wà lẹ́yìn ẹ̀ pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ àkọ́kọ́ tí máa dárun ẹlẹ́ẹ̀kejì ó tún kọjá láàrin níwájú wọn bẹ́ẹ̀ irun ọ̀bàjẹ́ èyí ni pé tí imam bá ní sutura olófi dájú ká ní ìrun àwọn tí wọ́n lẹ́yìn rẹ̀ ọ̀bàjẹ́ nígbà pé imam kò kírun lọ síbi sutura kankan ẹni ó sì kọjá ní ẹ̀yìn sọ́hún ìrun àwọn tí ó kọjá wájú wọn ọ̀bàjẹ́ fi dájú ká ní tí bá ní àwọn tí wà lẹ́yìn rẹ̀ náà kò sí torí pé ó ní wàlàm alayya wọn kọ̀ fún mi kíkọ̀ fún mi yẹn òun ló fi dáa jù ní ànábì ọ̀pá wọn láti pé kó túrun wọn kí nígbà a ní himar ó ń járun so now tí ẹnìkan ọba fún tọ́n pé tí ròbá bàjẹ́ ni wọ́n kọ̀ fúngbà èéṣe tó fi bàwá rùn jẹ́ tó fi gbáwájú wa pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ ìdínú sí imam ibn abdulbar tó ní wọ̀kọ̀dì kíìlà al-imamu nafsuhu sítírọ̀tù liman khalfahu imamu gángan ni sítírọ̀ tó wà lẹ́yìn kì í ṣe sítírọ̀ tó wà wájú ẹ̀ bóyá bóyá imam gangan fún rẹ̀ ó ní sítra àwọn tó wà lẹ́yìn ẹ̀ kì í ṣe pé sítra tí imam fi síwájú torí pé ó ṣe é ṣe kí imam ò kírun lọ síbi tí ò ní sítra. so tí ابن عبد الله ثم وإذا كان الإمام أو, أو المنفرد صليا إلى فطرة فليس عليه أن يرفع an yadfa man yamuru min wara'i sutrati so tí imam bá ń kírun àbí èèyàn kan lónìí kan ti ń kírun tó sì fi sítrọ́ síwájú kò ní ìdá tí stọ́ọ̀pù ẹni tó fẹ́ kọjá wájú sítrọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní ìdá tí stọ́ọ̀pù ẹni tó fẹ́ kọjá lẹ́yìn ẹ̀ torí pé kò sí nǹkan kan tí ó ṣe ìrun rẹ̀. ohun tí ó lè jẹ́ kí àlàyé ìkóyé wa ó ní àdìs abdullahi ibn umar tó ní sọ́là ìlà jìdáàrin anẹ́sà sọ́là ó kírun ó kọjú sí ìgànnà fàtàkọ́dàwò kíblẹ̀tẹ̀n ó fi ìgànnà yẹn sí kíblà ẹni tó fi ṣe sutura wọn náà ló kọ́kọ́ àwọn sì wà lẹ́yìn ẹ̀ fàjá báhàmẹ́tò tàmúrù bẹ́yìn ẹ̀yẹ̀ lẹ́yìn lẹ́rẹ́kò kan wá wá ó fẹ́ kọjá níwájú ìgànná níwájú ànábì sallallahu alayhi wa sallam فما زال يدارئها حتى لصق بطنه بالجدار ànábì bẹ̀rẹ̀ sí ilé kópa títí ànábì sàlọ́sọ́là fi fi inú ẹ̀ kan ìgànná ó wá kọjá ní ẹ̀yìn rẹ̀ tó bá kọjá lẹ́yìn ànábì àwọn èèyàn tó lẹ́yìn ànábì sàlọ́sọ́là níbo ni wọ́n gbà kọjá iwájú àwọn tó tò lẹ́yìn ẹ̀ tá a sì ní irú àwọn ẹranko wọn máa ń járun ó yẹ kí irun àwọn tó ń kírun lẹ́yìn àdéhùsà sẹ́nàm kọjá ṣùgbọ́n tó dídú bẹ́ẹ̀ irun wọn ò já torí pé sítrọ imam ò ní sítrọ ẹn tó wà lẹ́yìn ẹ̀ àbí imam gangan ò ní sítrọ ẹn tó wà ní ẹ̀yìn rẹ̀. so imam nawawi wọn ni nínú àdíṣe ó fi hàn pé sọ̀látù màmúmí sọ́híhá irun àwọn tó wà lẹ́yìn imam irun wọn kò sí tó mú wà á nà sítrọ̀tù imam sítrọ̀tù liman khalfahu ó ti fi hàn pé sítrọ̀ imam ó náà ní sítrọ̀ tí ó ń kírun ní ẹ̀yìn torí pé ibn abbas orí kẹ́tẹ́kẹ́tẹ́ gan ló gùn kọjá kó tó wá lọ so kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́lẹ̀ kó tó wá wọnú sọ́hù kan tí ó ti fẹ́ tí ó kọ̀ fún ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tó ní wà á nà yẹ̀wò mẹ́ ìlú nǹkan iná hasul ìṣìlá lọ́jọ́ náà náà mo ti fẹ́ mo ti ipò bàlágà náà hasul ìṣìlá ẹni pé kò sí tó kù fún mi kí n di ọ̀dọ́mọkùnrin lásìkò náà àfi díẹ̀ ah, lórí àdìsí Imam Bukhari ó mú wá ní ojúkọ̀nà báàbù mẹ́ta yasihu sama usahi ìgbà wo ni a lè gba hadith tọmọ kékeré tó gbọ́ bá a ti ń kéwòn nísìn àmọ́ àwọn ọmọ kékeré wá síbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn náà ń tẹ́tí wọ́n ń gbọ́ kọ́ wá wà nínú àwọn ọmọ tí èsì ìbàlágà tó yẹ sí iye tó náà ń tẹ́tí tí ń gbọ́ gbogbo ń tàn wí tó bá di pé ọba lágàtà òun náà ó lè ṣe rìwáyà tó gbọ́ kásì gbà lọ́wọ́ ẹ̀ tó ń ti pé lásìkò tó gbọ́ kò sí ìbàdàgà mo rò pa bó ni torí pé rìwáyà a ní gbà lọ́wọ́ ẹ̀ tí ò tí ì bàlágà ṣùgbọ́n ìtọ́gbọ́ síwájú kó tó bàlágà nígbà wọn bá sọ nígbà tó bàlágà tán a lè gbà lọ́wọ́ ẹ̀ so ìdínú sí imam nawawi tó fi ní ikhtalafa al-ulama fi sinni ibn abbas inda wafati rasulillahi sallallahu alayhi wa sallam káwọn gbàgbé pé níbo ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní Mínà ní Mínà so that is hajjatul wada so ibn abbas wọ́n ní ń gbà tánà ìṣàṣẹ́lẹ̀ ń fàyé lẹ̀ àwọn kan ní ó wà lọ́mọ ọdún mẹ́wàá àwọn kan ní ọmọ ọdún mẹ́tàlá àwọn míì ní ọmọ ọdún mẹ́ńlá that is fifteen mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yìn eh, mẹ́ẹ̀ẹ́dógún àwa <laughs> so eléyìí ni riwaya ti Sa'id ibn Jubayr tó gbà látọ̀dọ̀ Ibn Abbas gangan fún rẹ̀ ìfẹ́ ńgbà tí a ní ń fayé lẹ̀ òun wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún so ọ̀rọ̀ rẹ̀ tó ní na hasu al-ihtilam èyí pé kò sí tó kù ju kó di ọ̀dọ́mọkùnrin gbà náà lọ torí pé lẹ́yìn bàtà náà ti padà wá láti hajjatul wada àwọn oṣù mélòó kan ló lò síwájú kó tó fàyè lẹ̀ so eléyìí ni àwọn àfa àgbàgbọ́ ìdí nìkan táwọn olùkùnmọ̀ fi ní gbogbo ọmọdé tí ó bá gbọ́ ẹ̀kọ́ nígbà tó wà lọ́mọ ayéke tí a sì ọmọ yẹn mọ̀mọ́ yìí ni pé ó gbọ́n ó mọ tó wá ṣe òun náà tẹ́tí ń gbọ́ bí ọmọ tí wò mí náà kẹ́yìn so nígbà tó bá dàgbà tán tó bá bẹ̀rẹ̀ sí sọ pé ní àsìkò báyìí òun gbọ́ tí lágbájá báyìí sọ báyìí á gbọ̀rọ̀ rẹ̀ á gbà wọlé torí pé gbogbo àwọn Ibn Abbas Abdullahi Ibn Zubayr gbogbo irú àwọn irú àwọn yẹn àti Hasan ọmọ anabi sallallahu alaihi wa sallam gbogbo wọn ohun tí wọ́n gbọ́ létí ní ọ̀dọ̀ anẹ́sà sálà nígbà tí wọ́n wà kékeré wọ́n bẹ̀rẹ̀ sí sọ tí a sì gbádà sí ṣe ẹ̀sìn mo rò pé lè yé sọ bákan náà ọmọ ọdún márùn-ún kan nínú sàábẹ́ anẹ́sà sálà máa ń pè ní Mahmud ibn Rabi' وني أقلت من النبي صلى الله عليه وسلم مجة مجها في وجهي وأنا ابن خمس سنين min dalwi wọ́n pé òye yé ni ó sì rin rẹ̀ nú ọkàn mi nígbà tí ànábì sàlám tí ó bomi látinú látinú bucket tó fi wọ́n mi tó fi wọ́n sí mi lójú ẹni pé ànábì sàlám ń bá ṣe eré so láti five years kò gbàgbé so ó sì wàá sọ lẹ́yìn ìgbà tí ó bà lájà tán so gbogbo ẹ̀ náà ṣe ni àwọn afáà ní hadith wọn gbà wà nù hadith so ọ̀rọ̀ rẹ̀ tó ní wa rasulullah sallallahu alayhi wa sallam sọ́lì bí nẹ́ẹ̀sì bí minan minan bí òní minan mashar al-ma'ruf èyí tí ó wà ní makka nígbà tí wọ́n bá ń ṣe iṣẹ́ hajj torí pé riwaya imaamu bukhari àti muslim bomi anna abdullah ibn abbas aqbala yasiru ala himarin ورسول الله صلى الله عليه وسلم قائم بمنى في حجة الوداع يصلي للناس رواية وصل ni clearly ipe wọ́n wà Mina ní hajjatul wada bákan náà tó ní ila gairi jidar èyí ni pé àlẹ́ sàásẹ́lẹ̀m tí a gbọ́yẹ̀ ní bí kò fi sutura síwájú wáyé so now a sì ti sọ sẹ́yìn pé ó wà ẹni pé a fi rinlẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá kírun kó kírun sí i tó fífi rinlẹ̀ dá rírin yẹn ṣé wájib ni wọ́n ní kìí ṣe wájib torí pé tí èèyàn bá kọjá wájú ẹni tí ń kírun a ní ládàá rẹ̀ dínkù ni a ní sọ pé kò nírun àyàfi àwọn nǹkan mẹ́ta tí a mentioned so eléyìí fi hàn pé kì í ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n tó dáa gan ni kéèyàn fi sutura síwájú bákan náà nínú àdìsí ó fi yé wa pé sutura imam ó ní sutura àwọn tí wọ́n tò ní ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tó ní falam yunkir zálìkà alayhi wọn kọ̀ fún mi wípé kí ló dé tí mo fi kọjá pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ láàrin sọ́hún ibnu daqiq al-eid ó ní istadalla ibnu abbas bi tarki al-inkar ala al-jawaz wípé ibnu abbas ó fi àìbáwí ó fi sẹ̀rí pé ẹni pé ẹ̀tọ́ ni kò sí aburú kéèyàn kọjá wájú ẹni tó wà ní ẹ̀yìn imam so àṣọ lẹ́ẹ̀kẹ́ pé láti fi kíkọ̀ fún un sẹ̀rí ó dára tó kó ní irun wọn kò bàjẹ́ torí pé ńgbà tí wọn ò ti bá wí yẹn èyí ní omi pé ìkọjá wájú kò sáburú bákan náà kuma irun wọn náà kò sí ń tó mu. Stop. حديث أبي ذر في أول صحيح ولي إذا قام أحدكم يصلي فإنه يستره إذا كان بين يديه مثل آخرة الرحم فإذا لم يكن بين يديه مثل آخرة الرحم فإنه يقطع صلاته الحمار والمرأة والكلب والأسود حديث كيو يعني تبا كيرو تيو كيرو لتي سترة تيو بلين àbí ajá dúdú àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá gba wájú ẹ̀jọ́ kọjá irun rẹ̀ ó ti bàjẹ́ tí a ti sọ pé anẹ́sà àtàlẹ́mù kírun lọ sí sutura ṣùgbọ́n Ibn Abbas ó fi kẹ́tẹ́kẹ́tẹ́ gba iwájú àwọn tí ó wà níwájú tó wà lẹ́yìn imam èyí ń fi hàn pé imam gangan fún rẹ̀ òun gan ni sutura àwọn tí wọ́n wà lẹ́yìn gẹ́gẹ́ bí a ti sọ sí ẹ̀yìn so eléyìí ni àlàyé lórí àdìsí so àdìsí èyí tó kẹ́yìn nínú báàbí òun náà ni àdìsí Aisha radiyallahu anha qalat كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته فإذا سجد غمزني فقبضت رجلي وإذا قام بسطتها بسطتهما والبيوت يومئذ ليس فيها مصابيح حديثي أبالة وضع عائشة يا النبي صلى الله عليه وسلم قالوا بكي يونسي أني كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلتي ممنصر لواجه النبي صلى الله عليه وسلم في أتاني يوسي واني kíbla rẹ̀ èyí ni pé ibi tó kọjú sí tó ti ń kírun fáyìlà sajada tí a nẹ́bí sàtánà tó bá fẹ́ sujud ghamẹ́sà ni yọ fọwọ́ gbá ẹsẹ̀ mi máa wá ká ẹsẹ̀ náà kúrò máa ká kù wọ́n ìdá qama nígbà tó bá dìde basattuhuma máa tún na ẹsẹ̀ náà wal buyutu yawma'idhin laysa fiha masabih and then àwọn ilé lásìkò yẹn kò sí àtùpà dépò pé a rí ibi tí anẹ́bísà sálàm yóò gborí sí àdúgbà yẹn so àdìsí nígbà tí wọ́n ka àdìsí tá a kà fún Aisha gẹ́gẹ́ bí ó ti wá nu Sahihu Bukhari àti Muslim ipe Masruq ọmọ kéwọ́ Aisha ni ó wá gbọ́ àdìsí láti ọ̀dọ̀ àwọn sàábì bí e, abu huraira àti abu dhar wípé anẹ́sà sọ́lá sọ wípé ó máa ń bà ń jẹ́ sí ajá àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àti obìnrin tó bá ilé kọjá wájú ẹni tí ń kírun ni aisha bá sọ rọ́bí allahu anha ló bá sọ pé ṣàbẹ́tùmúnà bilhumuri walkila ẹ fi kẹ́tẹ́kẹ́tẹ́ àti ajá wàláhì mo búra pẹ̀lú ọlọ́run mo máa ń àlàkọ́dìrọ̀ àìtùn nàbíyà sallallahu alaihi wasallam yusalli mo rí tí àná sàásálàm tó ń kírun wà inni ala sariri baynahu wa bayna al-qibla èmi sì wà lórí sariri lórí bẹ́ẹ̀dì láàrin mi àti qibla rẹ̀ mo tọ́jú àmì tí mo sùn kalẹ̀ fatabdu lil haja ìgbà bí kọ́ bá ti mo ní bùkátà kan فأقرأ أن أجلس فأوذي النبي صلى الله عليه وسلم يقرأ يوى أطفين جوكو كما قال النبي صلى الله عليه وسلم لارا فأنسل من عند رجلي ما ما وافى ما وافى قجلتي أعني سيري ما وجد لو بيع بكاتني ويا بوي ó sùn ànábì ń kírun so tó bá fẹ́ jáde nígbà tó pé yàrá kéré lákọ̀ọ́kọ́ ká mọ̀ yẹn kìí ṣe irú yàrá tí wà ó ní twelve feet fourteen feet <laughs> yàrá náà kéré so kò síbò míì tó lè gbà so kọ́mọ igbó òun máa jókòó òun ó dìde kó kọlu ànábì sàlám kò sí iná ká tó mọ̀ yẹn náà so yọ wà fọ ra ilẹ̀ tó bá yọ àkọjá láàrin ẹsẹ̀ àlẹ́sà sálàm yóò fà yóò wà kọjá síta tí a ti gẹ́ẹ̀tì píkṣọ̀ yìí tọ̀ kí wá ní ìdáhùn wa lórí pé obìnrin a máa bàrún jẹ́ torí pé ẹ̀rí Aisha nìyẹn àkọ́kọ́ àwọn àfáà ni anna murun bayna yaday musalli laysa kal'i tirabi ìkọjá níwájú ẹni tí ń kírun ọ̀dà jẹ́ ẹni tó sùn kalẹ̀ níwájú ẹni tí ń kírun. so now tá a bá wà nù yàrá pẹ̀lú ìyàwó tó sùn kalẹ̀ tó sì yẹ pé alkibla mi níbi iwájú bẹ́ẹ̀dì lọ́wà kó sábúrú náà kó o sùn kalẹ̀ fẹ́mi ọmọ kírun kò sí tó múrùn ún mi torí pé ìsùnkalẹ̀ kọ̀dà bí kéèyàn kọjá kíkọjá látọ̀tún sósì àbátòsì sí ọ̀tún ni ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé ó wá nù rìwáyà hadith Aisha yìí ní ayélujára ètò ọ̀rọ̀ tó pọ̀ àkọ́kọ́ ni pé anna alladhi yakunu bayna yaday nabi sallallahu alaihi wasallam huwa juz'un minha ohun tó wà ní iwájú kíblà nabi sallallahu kì í ṣe gbogbo ara Aisha akalẹ́yìn ní ti pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì wà ń kíblà rẹ̀ léè tó sọ pé wárìkì láyá fi kíbla bi ẹsẹ̀ mi méjèèjì wà ní kíbla rẹ̀ bákan náà ní nínú ẹgbàwọ́rọ̀ mi ó ní kúntù àmúdùrìkìlì fi kíbla ti nàbí sallallahu alayhi wa sallam mo máa ń nẹ ẹsẹ̀ mi sí alkíbla nàbí sallallahu alayhi wa sallam wàhúwa yìí sọ́lì ànábì kírun fẹ́ìdà sẹ́jẹ̀dà kàmásà ní farafa'tuha nígbà tí wọ́n bá ṣe sùjẹ́dà yóò kọ́ gba ẹ̀sẹ̀ mi màá gbẹ́sẹ̀ kú yóò ṣe sùjẹ́dà nígbà wọ́n dìde màá tún na ẹsẹ̀ náà. so tí a bá ní apá kan nú ara èèyàn kì í ṣe gbogbo ara èèyàn lẹ́yìn tó fi hàn pé kì í ṣe gbogbo ara àìsàlẹ̀ nẹ́tìfà ọ̀sán kọjú sí bákan náà a ní ẹ̀rí pé tí èèyàn bá kọjú sí gbogbo ara obìnrin èèyàn ò nírun torí pé kò sí àtùpà nínú yàrá anẹ́sà sẹ́lẹ̀ ò sì máa rí àìsà lójú nǹkan míì tún ni pé òun gan fúnra rẹ̀ yọ́ sẹ̀sẹ̀ fi ọwọ́ wá ẹsẹ̀ rẹ̀ ni kì í tó ń rí ẹsẹ̀ náà so eléyìí fi hàn pé tí ẹ bá ń kírun níbi tí obìnrin sùn kalẹ̀ yálà ní agbọn ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nù rìwáyà Àìṣà kò sí tí ó mú ìrun bákan náà nígbà tá ń kírun yálà ọkùnrin ni obìnrin ni mò ń kírun báyìí mustaf ti ń bí maybe Quran àbí nǹkan kan tó fẹ́ mú tí ah, baba afuwan abu abu sabriya wọn wa wọn mu qur'an wọn nawo siwaju ni wọn mu qur'an wọn pada kila ko yi se mururu bayna yadai to ti kọjá waju mi ọwọ rẹ lọnà to fi mu qur'an to si tun pada se a sọ yi pe a ah, ní sọ fún òǹkọjá ti ṣe pé gbogbo ara rẹ̀ lọ kọjá so nígbàtà àti ní sọ pé ẹni ọ̀nàwọ́ tó mú Qur'an tó sì tún padà pẹ̀lú ọwọ́ ẹ̀ ó ṣe mùrúr bẹ́yìnà yẹ́dẹ̀ bákan náà lẹ́yìn tó ń lẹsẹ̀ ẹlẹ̀ lọ síwájú àní sọ pé òun náà ó ṣe mùrúr torí tí àrẹ́sà sálà ń kọ́ ni pé ká kọjá ń wájú ẹnì tí ń kírun bákan náà ọ̀rọ̀ àìṣà tó ní ẹfiwájọ ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ ok ọlọ́ni a èèwọ̀ ní ká jẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ní ká jẹran ajá sí àlàálì gan ní ká jẹran èèyàn náà kìí ṣe àlàálì àìbẹ́ẹ̀kọ́ ok nígbà tí bá sọ pé èèwọ̀ ní àgbọ́dọ̀ jẹrin èèyàn àtajá àtẹlẹ́dẹ̀ ṣé mo fi èèyàn tí mo dá kọ́ ń bẹ̀ ọ́ ní mo fi wee ẹlẹ́dẹ̀ ni kò sáfiwé nú ẹ̀ àfiwé kọ́ torí pé a kà wọ́n pọ̀ láàrin àwọn nǹkan tó dé wọ̀ níbẹ̀ náà a ka obìnrin pọ̀ láàrin ohun tó lè ba ìrun jẹ́ kì í ṣe pé a fi ẹlẹ́dẹ̀ wé obìnrin. àti fàjáwó bèrè tó bá ń lórí kò sáfiwé nú ẹ̀ bákan náà Ibn Hajar oníjọ́ náà lọ́n yàrá yẹn yàrá kékeré ni tí a bá ṣe tẹ̀síwìrì rẹ̀ yàrá tá a èèyàn méjì sí ní tẹ́tà náà báyìí tí ó sì kí tí ó sì sí àyè kankan nù yàrá yẹn mọ́ tí ẹni tí ó sùn lè sùn a ó rí pé yàrá náà kéré pọ̀ kódà bírú yàrá tiwa lónìí so ìbáyé pé àyè wà tí ànábìsà sálà lè lọ dúó sí ẹ̀gbẹ́ láti kírun ó lè jẹ́ pé fẹ̀rí ìtọ́ ń sọ ní ìtò ti gba gbogbo wáìdì yàrá. so bó ti ó ti ẹ̀wá nínú rìwáyà ni tó ní àwọn yàrá lásìkò náà wọ́n kéré bó ti wá nú àwọn rìwáyà hadith Aisha ìlú ẹ̀ so ìdínú táwọn afáàfin ni ó yẹ kí á dá ìyàtọ̀ láàrin kíkọjá wájú èèyàn àti nínà ẹsẹ̀ ẹlẹ̀ àbí súnsùn lẹ̀ àbí kí yóò tiẹ̀ wá mú nǹkan pẹ̀lú páàtì ara ẹ̀ kó tó padà eléyìí ò fi ṣe ìkọjá. Uh, torí pé rìwáyà mi Aisha nínú tí Urwa tó gbà wá tó ní akhbartuhu anna Rasulullah sallallahu alayhi wa kana yusalli وهي بينه وبين القبلة على فراش أهله ipe aisha ó fún urwa ó fún níròyìn pé anasa salam a máa kírun léè tó sì jẹ pé òun òun ó sùn kalẹ̀ láàrin alqibla anabisa ọ̀sánlá lórí bẹ́ẹ̀dì ẹ̀ ìtìrọ́bù jana'iza gẹ́gẹ́ bí a máa ń gbé òkú sílẹ̀ so a jẹ́ pé ó wà street báyìí ní iwájú anabisa ọ̀sánlá ṣùgbọ́n ẹni wọ́n bá sùn níwájú èèyàn tá ṣe sùjúùd tó kásẹ̀ tá a ó rí pé kì ṣe àárín rẹ̀ lọ́wọ́ sábà wò píkṣọ náà dáa ẹni ó sùn wájú èèyàn tó sì fẹ́ ṣe tùjú tó yẹ pé ẹsẹ̀ láàkà kì í ṣe pé á dìde kò a ó rí i pé ọwọ́ ẹsẹ̀ nìkan ni ó wà ní alqibla náà náà ó ṣe déédéé so eléyìí mí ni pé hadithi obìnrin a máa járun àti himar àti kelp tí apá kan ní àwọn àfáà mi fẹ́ sọ wípé àdíìsá àìṣà ó ti ṣe nẹ́sùkù kò sí nẹ́sùkù kankan bẹ̀ méjèèjì náà ni a lè múlò níṣẹ́ ó ní pé tí obìnrin tó bá kọjá láàrin alkibla àmì láàrin sutra èèyàn àtẹntínkìrún tó bá kéré kọjá sí òdì kejì ó ti bàrún ẹ̀jẹ̀ àbí ajá àbí ṣìmáà ah, ṣùgbọ́n torí pé apá kan ààrẹ ọ wà níwájú èèyàn tẹ́yàn ń kírun lọ sí ibẹ̀ kò sí aburú níbi yẹn bákan náà tí èèyàn bá ń kírun yálà ònìkan ni àbí ó ń tẹ̀lé imam tó sì fi sutura síwájú ẹni ọba gba iwájú sutura kò sí tó mú rẹ̀ kò sì nídìí àti kọ̀ àti tí ọba gba àárín òun àti sutura ẹ̀ a sì sọ pé tó dáa jù náà ni iṣẹ́ ti tó fi máa wé sí dáàmà rẹ̀ àti máa kó kúkú kó lọ síwájú láti súnmọ́ sítara rẹ̀ kó ń tún ọgbà ẹ̀yìn rẹ̀ ló rọrùn jù eléyìí ni ohun tí ó wá nínú almurur bayna yaday almusalli ọlọ́run etí aṣọ tí ó ṣe déédéé ọlọ́run kò aládẹ́ etí aṣọ àṣìṣe ọlọ́run kí òkúrú ẹ̀ jọ wasalaamu alaykum wa rahmatullah. Yeah ẹni tó ní tó ní ájà tí wọ́n ní ọ̀nà ní ara tí ó lè wúlò ẹ̀dẹ̀ wá ní ìyánaba ó dẹ̀ máa ń ọ̀dọ̀ wa lọ́wọ́ ìkejì ṣé àlejò sọ́mọ̀tò ọ̀rọ̀ ọ̀sẹ̀lá nígbà tí ó ti sì nígbà wọ́n lo bàbá wọn abẹ́ lu ìgbà wọn á dì í lọ́gbà tí nígbà tí wọ́n sọ̀bù ọ̀pá yẹn ṣùgbọ́n tí àwọn èèyàn ti tún ṣe máa lo ọmọ yẹn ọkùnrin náà pẹ̀lú nígbà tí wà tí ìgbà tí wọ́n ti dé nígbà tí wọ́n. Ìbéèrè alákọ̀ọ́kọ́, òní pé ẹni tí ó ní egbò lára tó sì ní jẹ́nàbà tó yẹ pé ohun tó jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ ni pé yọ wẹ̀ so bákan méjì ni àbí mẹ́ta àkọ́kọ́ wọ́n ni pé tí omi bá kan e, e, egbò yẹn ó lè mú kí egbò yẹn kó má san bọ̀rọ̀ àbí kó tiẹ̀ pa elégbò lára níbo lègbò náà wà tí gbogbo ara pátá ni tí bá ti gbogbo ara pátá yóò fọ ìwọ̀nba ibi tí ò sí egbò yóò wà fọwọ́ pa ibi tí egbò wà bóyá ó ti wẹ̀wẹ̀ tiẹ̀ nìyẹn yóò fi omi fọ gbogbo ibi tí ò sí egbò àwọn ibi tí egbò yẹn wà áìdá ọwọ́ ni àbí ẹsẹ̀ àbí orí ibi tẹ́pò yẹn wà ni yóò fi ọwọ́ pa sọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ nìyẹn tó bá jẹ́ pé gbogbo ara ẹ̀ pátá ni. sọ àlàáfọ̀ ni pé kó máa ṣe tẹ̀yàmà kí ara rẹ̀ tó yá Allahu alam. mas'ala mímà mas'ala ni tọrọ ra ṣe tuni báyìí ní àìpẹ́ yà kà pé ẹ̀rẹ́ ìsàsánlẹ̀ nígbà tí ó bá kírun rí a máa fi ọkọ̀ láti fi tẹ iwájú so àfààní nínú ẹ̀ ni àwọn lọ́balọ́ba lẹ́yìn àwọn sàábì ànábì sallallahu alaihi wa sallam torí pé àwọn khalifa lẹ́yìn wọn àwọn tí wọ́n jẹ khalifa wọ́n pè wọ́n lọ́ba ni wọ́n máa fi wọ́n ní kùnàfà so àwọn muluk lẹ́bẹ̀bẹ̀rẹ̀ sí mú pọ̀ padà ní bẹ́t mọ́sára pé ànẹ́sà àfẹ́lá wọn mú pọ̀ padà ní nígbà tí ó ṣe ah, khutba lásìkò tí ó ti sí mímbà wallahu alam àyàfi tí mo wá tó ṣe àyẹ̀wò lórí àti ṣe àlàyé tó lẹ́kùnrẹ́rẹ́ lórí mas'ala yìí bẹ̀tì èyí tí mo kà ní pé anẹ́sà sọ́là a máa fi ọkọ̀ a máa fi kalẹ̀ síwájú láti fi kírun pẹ̀lú ẹ̀ bẹ̀tì nígbà tí àsìkò ń pẹ́ àwọn lọ́balọ́ba wọn fẹ̀rẹ̀ sí mú ọkọ̀ pàpà àbí ọkọ̀ yẹn dání láti dúró máa fi ṣe khutba lẹ́yìn ìgbà tí a bá ṣe khutba tán wọ́n á fi kan kalẹ̀ láti kọ́ kí o ṣe láti fi ṣe sutura níwájú rẹ̀ bẹ́ẹ̀ ipe anẹ́sà sọ́là ń mú pọ̀padà ní láti fi ṣe khutba yẹn mi ò mọ mi ò ní ìmọ̀dájú lórí authentication ohun tó wá lórí ẹ̀ àfi tí n bá tún ṣe àtẹ̀wò inṣàlá lọ́sẹ̀ tó ń bọ̀ á fi àlàyé tí ó kójú òwe lórí ẹ̀ náà lọ́wọ́ rí kìtà náà. ìbéèrè lórí àdébìtì ìkẹta ẹ̀rọ àṣà ìgbà wípé ẹ̀kọ́ ẹ̀dá ọjà ìgbà kọlà pé kí àdájọ́ àṣùmọ́ àṣùkọ̀ ẹ̀yẹ ìgbà àdéjà ìfọ̀mọ́ tó ń tẹ̀lé ẹ̀yẹ. ṣòṣẹ́ wá sọ gbólóhùn bíbí kan pé ìmáàmù òun ti kọ́ àwọn tí ó wà lẹ́yìn àbí súpúrọ̀ ìmáàmù súpúrọ̀ àwọn tó wà lẹ́yìn tó wá ní kúkúrú ní ìpínlẹ̀ yàtọ̀ nípa ebi tó bá yẹ kí ìmáàmù lè súpúrọ̀ àwọn tó wà lẹ́yìn ẹgbẹ́ tí ìgbà tó bá lè gba iwájú ìmáàmù àtàwọn tó tó àwọn tó wà lẹ́yìn yẹn tó dà kẹ́kì ìrọ̀ wọn yẹn kúra lọ sí tí èèyàn bá kọjá láàrin súpúrọ̀ àtẹnidíkìrùn ìmáàmù ti súpúrọ̀ àwọn tí kìrùn وين ما بقرا اوكي اي نعم وال tí a bá ní sutura imam ó ní sutura àwọn tí ó wà lẹ́yìn what tí imam bá ń kírun láì sí sutura nǹkan so that means pé imam ò ní sutura àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà ò ní sutura nìyẹn tó ń gbà táwọn náà sì ní wọn ti ní sútúrọ̀ yẹn tí èèyàn bá gba àárín wọn ó ti ṣe mòró nìyẹn ṣùgbọ́n ohun tá a gbọ́ yé ń bí ni pé Ibn Abbas ó kọjá láàrin sọ́hu ànẹ́sà tẹ́lẹ̀mù sì kírun lọ sí sútúrọ̀ torí riwaya mi ò tiẹ̀ sọ́pàá wípé kò sí nǹkan kan níwájú ànẹ́sà tẹ́lẹ̀mù tó fi ṣe sútúrọ̀. so now a jẹ́ pé nígbà tí ìmáàmù ti ní sútúrọ́ àwọn tẹ́ wà lẹ́yìn rẹ̀ náà so béèyàn bá kọjá ó ti ṣe mùrù ká tó wá ní ó gbé kẹtẹkẹtẹ kọjá so ìran wọn ti bàjẹ́ sọ̀rọ̀ Ibn Abbas tó ní ẹnìkan ọba mi wí lórí ẹ̀ ànábì òsì ní kẹ́lò káwọn yẹn kó tún irun wọn ṣe fi hàn pé irun kò sí kìí ṣe aburú tí wọ́n ń tọ́fà èyí ni pé nígbà jẹ́ pé ẹ̀yìn imam ni wọ́n wà so ohun tó ṣẹlẹ̀ yẹn kìí ṣe iwájú imam ló ti ṣẹlẹ̀ lẹ́yìn imam ló ti ṣẹlẹ̀ kò sí tó mú irun tiwọn èyí ló ń tàbí ní imam gan fún rẹ̀ tó tọ́ ni fún àwọn tí ó wà lẹ́yìn yẹn torí pé nígbà fi sọ pé sútúrọ̀ imam òun ni sútúrọ̀ àwọn tó wà lẹ́yìn yẹn ó ní pé tí èèyàn bá gba ẹ̀yìn imam kò sí tó mú wọn ó dìgbà tó bá gba iwájú imam gangan fún rẹ̀ bẹ̀tí nígbà tí ọba ti tọ́ ń kọ́ ṣé àwọn tó wà lẹ́yìn imam ò ní sọ́rọ́ mọ́ nìyẹn ìdúró wọn lẹ́yìn imam ó ti fi hàn pé wọ́n ní sítra náà wà náà wọ́n rí sọ́rọ́. Gracias bẹ́ẹ̀. tó o pé asàlẹ̀ yẹn lọ sí ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n bá sọ pé almar'atu alha'id obìnrin tó ti bàlágà torí pé kí láti mọ̀ obìnrin bàlágà. نعم عفا مو لا يأتي مقوم ما يأتي بلاغا هو إذن في عرب لا يتوى عرب تباني المرأة الحائض انتم بنيتي المرأة البالغ البالغة وبنيتو في بلاغا انت بليروني سو أقوبا وما مي آه، آه، آه، سيرا فيق أو تونكا wọ́n máa ń tú kẹ́límà lásán ni wọ́n yẹ tú ìtumà torí pé àwọn afá tí wọ́n kọ́ àwọn ti mọ̀ pé táwọn àwọn afọ onítìrà fídù tó ń pè ní obìnrin tó ń ṣe haida èyí ni pé obìnrin tó ti bàlágà kìí ṣe obìnrin tí ń ṣe haida lọ́wọ́ nàám tó ilé ń fi hàn pé tí ọmọbìnrin tí ò tí ì bàlágà tó bá kọjá ń wájú ẹ̀ ń fi ń kí ẹ̀ kò sí tó mú ìrún ẹ̀ so bẹ̀tẹ̀ obìnrin tó bá ti bàlágà tó bá kọjá wájú ẹni tó ń kírun èrò ẹ̀ ti bàjẹ́ kì í ṣe obìnrin tí ń ṣe haida lọ́wọ́ ni wọ́n gbà lérò kódà èyí tó wà nínú hábọ̀rì náà kì í kò mí ni pé obìnrin tí ń ṣe haida lọ́wọ́ tó ti ṣe pàtàkì láti máa fi àwọn ṣòro àwọn tíra onífífì yẹn àwọn afáàfọ́ bá ṣe ṣẹ́rù rẹ̀ àwọn oníṣòwò á ṣe ẹ̀kúnlẹ́lẹ̀ ara yìí wọ́n máa wà rẹ̀. Nam? Ah, ntẹ́yìn ò rí báwo ni èyàn ti fẹ́ kò sí aburú lórí èyàn ọlọ́run ti mú yẹn fún ntẹ́yìn ò so èyàn ti kọjá ò ti rí èyàn ò so kò sí nǹkan tó mú èrò èyàn ọba wa ni. na? Ee. láti ṣe ọ̀pọ̀ wá àṣà lórí ṣe ìdáhùn àti ìdáhùn wá àti àṣà wá àti ọ̀pọ̀ ọ̀pọ̀. kò sáfurú mẹ́ kò sí ọ̀rọ̀ ẹ̀rẹ̀ nígbà tí èsì ìsàlámọ̀ gbà yọ ọkàn fẹ́ sọ náà ni kò sí nǹkan kan tó mú rẹ̀ ọ̀làwọ̀ àná sọ bó ti fẹ́ sọ́dún náà lóde rántí kò sí nǹkan tó mú rẹ̀ náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.